وبشرى إلى تياس مكون جاي جوكتا لا من أسبوع لي أسبوع رمضان كل باكي أباني جاسفا بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لين بتبات في يوتا òfin ọlọ́wọ́n bá dá lórí pé a ṣe wàlímà wàlímà tá a máa ṣe lórí pa àṣegbéyàwó ìtumọ̀ rẹ̀ náà ló ń jẹ́ tá a ṣe oúnjẹ pa àṣegbéyàwó oúnjẹ tí ń tọ́ka sí pé lágbájá ti dìyàwó lágbájá lágbájá ti lágbájá eléyìí ni wọ́n ń pè ní wàlímà oúnjẹ àpèjẹ tá a pè àwọn èèyàn pé àsìkò wo la máa ṣe wàlímà gánà rí wàlímà ó máa ń wáyé lẹ́yìn ìgbà tí ìyàwó bá ti kú dọ́dọ̀ ọkọ lẹ́yìn ìgbà tí ìyàwó bá ti kú dọ́dọ̀ ọkọ bẹ́yà ìjọ kẹta lẹ́yìn ìgbà tí ìyàwó ti kú dọ́dọ̀ ọkọ ǹjẹ́ wàá lè ṣe wàlímà ṣáájú eléyìí bí bẹ́ẹ̀ ni a rí apá kan nínú àwọn fuqaha tẹ́ pé nínú madhahibu tiwọn àwọn ṣàlàyé pé a lè ṣe wàlímà ní ìgbà tá a bá so igi tán ní kété tá a bá so igi tán àbí nígbà tá à ń so igi lọ́wọ́ àbí nígbà tóbìnrin tó kó délé ọkọ rẹ̀ àbí lẹ́yìn ìgbà tóbìnrin bá ti délé ọkọ rẹ̀ àwọn ní eléyìí ó ní í ṣe pẹ̀lú bóòlù àṣà àwọn èèyàn rí ni kìí ṣe dandan kó jẹ́ pé ọjọ́ kan pàtó a rí nínú súnà nàbì sallallahu alayhi wa sallam wípé àwọn ìyàwó rẹ̀ tó fẹ́ gbogbo wọn pátá ó ṣe wàlímà fún wọn lóde wọn abágbára ti ṣe máa ṣùgbọ́n gbogbo wọn pátá o wàlímà tá a ṣe fún wa ńṣe ló wáyé lẹ́yìn ìgbà tí ìyàwó ti kó wá sí ọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam. nígbà tó sì jẹ́ pé kò sófin kan tó sọ pé tí wàlímà bá wáyé ṣáájú ìgbà yẹn èèyàn ṣẹlọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé àwọn fuqaha ọ̀rọ̀ oríṣiríṣi wà lọ́dọ̀ wọn tó sọ wípé wàlímà lè wáyé nígbà tí ètò àti so igi ti ń lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè wáyé lẹ́yìn ìgbà tá a ti so igi tán síwájú kíyàwó tó kó wálé ó sì lè wáyé lẹ́yìn ìgbà tó bá kó tó bá kó délé ọkọ rẹ̀ gbàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí ni ìdájọ́ kásẹ̀ wàlímà ilé ìtọ́ dọ́gba jù nípa ọ̀ràn àyàn ni ọ̀ràn àyàn ni lórí ọkọ tọ́ ètò sì dáa jù ó náà ní kọjá pé báyà pa àgùntàn láti ṣe wọ̀límà yìí bàbá sì lè pa tó ju bẹ́ẹ̀ lọ kò sí ní tó burú bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó sọ fún abdulrahman ibn awf ní ìgbà tán rámì lára rẹ̀ ipò ti níyàwó ọlọ́run ti níyàwó ni anabi wa ni awlim wàlẹ́wò bí híra ṣe wàlímà fún ìgbéyàwó tó ṣe yìí kódà kó ṣe pé n tó fi ṣe wàlímà yìí ó tóbi tó àgbò ó tóbi tó àgùtà àwọn olùmọ̀ sọ pé gbàṣẹ túnu kódà kó ṣe tóbi tó kìí ṣe pé kódà kó ma bí kìí ṣe kó ma bí torí pé Abdulrahman ibn Awf fún ẹni tó lówó jù àwọn láti ti máa ń pèsè àṣà wọn ní ayé ìgbà yẹn iná ni ó ṣègbéyàwó tó kọ́dà ọ̀gá wa anabi sallallahu alayhi wa sallam ó ti ṣẹlẹ̀ nípa náà fi ṣe gbéyàwó rí tọ́wọ́ pé kò tiẹ̀ rẹ́ran pa kò rówó pẹ́ran tó torí àwọn sọ pé a ó lè mọ̀ lọ́wọ́ bìṣá ìyẹn ni pé ṣe wàlímà kọ́dà kó ṣe pé ihun tó lò láti ṣe wàlímà yẹn yóò tóbi tó àgùntàn tí yẹn bá lágbára jù bẹ́ẹ̀ lọ islam ọ̀tako eléyìí tó túmọ̀ sí pé ẹni tó fẹ́ ṣe wàlímà pé òun ṣe gbéyàwó wọ́n bá pa màálù alhamdulillah wọ́n á sì para kún alihamudulilayi ṣùgbọ́n o lóde wọn bí yẹn ṣe lágbára ma ni o ẹni tó lágbára rẹ̀ ó lè ṣe ẹni tó lágbára tó bẹ́ẹ̀ nítagbára rẹ̀ bá ká kó o ṣe o má tara rẹ̀ jẹ o nítagbára rẹ̀ ò bá ká má lọ dá wọlé o torí wàlímà ò ní í ṣe pẹ̀lú títẹ̀jẹ̀ lẹ̀ o wípé dandan àfi ká pa àpá nǹkan ẹlẹ́mìí kan o kò ní í ṣe pẹ̀lú ẹ̀ nítagbára bá ká ni tó bá ṣe pé nítagbára rẹ̀ bá ká òun náà ní pé pàdé ẹ tó fi ṣe wàlímà ọlọ́run fàlùbáràkà sí lọ́wọ́ ṣe pé ntagbára rẹ bá ká wọn náà kọ́ pọ̀ orúkọ kọ́ pọ̀ ẹ̀kọ́ pé wúrẹ́ ọlọ́run fa àlùbáríkà sí tó bá ṣe pàgbára rẹ bá ká kùtà ọlọ́run fa àlùbáríkà sí tagbára rẹ bá ká màálù ọlọ́run fa àlùbáríkà sí àmọ́ ntagbára ọba ká àgbọ̀dọ̀ sí o kódà tó bá jẹ́ pọ̀ bá fẹ́ ṣe wàlímà agbára rẹ ọ̀kájú kọ́ rẹ gàrí lọ kó o sì fi kúlíkúlí kó o fi sí kejì rẹ̀ àwọn ẹrú ọlọ́run ọba tó bá pé wọ́n jẹ́ tìdùnnú tìdùnnú torí pé ntagbára rẹ kánù la yukallifu Allahu nafsan illa wus'aha ntagbára èèyàn tó káma wa lọ kọrun ara wa bọ jọgọdì nítàgbára wọ ká kásọ wípé ẹ ẹ ọlọ́run dákun mọ́mọ́ yọ wá lẹ́gbẹ́ má jẹ́ wúrúwúrú eléyìí táwọn èèyàn ń bá ká ọ padà dẹni tó ṣe pé tó bá ṣe wàràwàrà wọ́n máa lé ọ̀ka náà ni ṣebí ọ̀pọ̀lọpọ̀ ló ti torí pé òun ṣe pé òun tí ara tí ò sí yẹn ní yorùbá yẹ gbogbo èèyàn máa bá yọ ẹ sáku náwó ni ẹ ni ẹ wá wò ó la nígbà tí gbogbo ẹni tó jẹ lówó táwọn bá péjọ sẹ́nu ọ̀nà rẹ̀ èyí tó ń fi fóònù ká èyí tó ti rìn títí dẹ́nu ọ̀nà ilé owó epo owó pamá owó màálù owó gbá gbogbo sàn nígbà tó sì pé tó bá pé bá ká lọ bá sí ọlọ́run bẹ̀rù ẹnu tẹ́lẹ̀ náà kí làwọn èèyàn máa ń fẹnu ṣojú pé wọ́n máa fi wà rọ́ọ̀fù lọ àwọn èèyàn máa sọ tiwọn ni ṣé bó ti mọ wọn ní kì í tẹ́ awọ ló wọ́n ní ìwọn ara rẹ àbúrò lọ dáwọ́ lé nítagbára rẹ̀ débi tó bá di gbèsè tán nìkan ní Islam wa sọ pé nítagbára rẹ̀ bá ká ni o nítagbára bá ká yìí o ọkọ ọkọ ọkọ ni ó ṣe kìí sì ṣe pé bàbá àyàwó ọkọ òní òsì oúnjẹ tó kọ àwọn èèyàn lẹ́nu jọ pé kí wọ́n wá jẹ kí ló dé nítorí pé òun òun lọ gbàlékùn oníyàwó ń kó bọ̀ wá bá òun lẹni tó ṣe pé yọ gbàlejò ìyàwó òní òsì wàlímà ètò túmọ̀ sí pé bàbá ìyàwó nǹkan bẹ́ẹ̀ bá gbé nǹkan kan léná kẹ́ ẹ máa retí kí wọ́n gbóúnjẹ wá kẹ́yìn náà máa fáwọn èèyàn ni nítorí pé ọkọ ìyàwó òní ṣe ọkọ ìyàwó òní dáadáa dé bá tẹ̀lé yìí tó túmọ̀ sí wípé tọkọ ìyàwó tó bá gbé ntí tó bá gbóúnjẹ wá pé káwọn mọ̀lẹ́bí ìyàwó náà káwọn náà máa fáwọn èèyàn wọn tó bá wá ọjẹ́ nǹkan tó dáa ọjẹ́ nǹkan tó dáa ìwọ ló ṣe wàlímà ìwọ ló ṣe wàlímà kì í ṣe pé bàbá ìyàwó ni tún wá lọ kóra rẹ̀ sínáwó kan ìwọ ọkọ tó ń fẹ́ ìyàwó ló ṣe wàlímà. lábẹ́ òfin ọlọ́run bá wa à ń fẹ́ kọjá pé àwọn ẹni rí àwọn náà la pè wá síbi wàlímà kìí sàwọn èèyàn rádaràda kìí sàwọn èèyàn játijàti kìí sàwọn aláìlẹ́sìn kìí sàwọn ọ̀tá ọlọ́run kìí sọ̀tá àwọn ọ̀tá ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni eré tá a sì ní kápẹ́ yìí yálà wọn jólówó àbí wọn jẹ́ tálákà yálà wọn jólówó àbí wọn jẹ́ tálákà ètò sì dáàjù òun náà ní kọjá pé wàlíì máa wáyé àti kọjá ìjọ kẹta lẹ́yìn ìgbà tí ìyàwó ti wọlé lẹ́yìn ìgbà tí ìyàwó ti wọlé ló yẹ ká ṣe wàlímà yìí tọ́ ní yorùbá lẹ́bù èèyàn sọ pé níjọ́ tí ìyàwó tẹ̀ǹfì ń lọ́kọ ìjọ náà lẹ́ẹ̀mọ́ fi gbá lugbá lẹ́ẹ̀mọ́ fàwọ́ làwọ́ tó rí bẹ́ẹ̀ bí bàbá ìyàwó bá lówó kan tó ń fẹ́ ná jọ̀ ó lè máa dáná ọkọ tí wọ́n bá fẹ́ ṣe ìtọ́ dáa jù kí wọ́n dúró di ẹ̀yìnjọ́ kẹta lẹ́yìn ìgbà tí ìyàwó bá ìjọ kẹta lẹ́yìn ìgbà tí ìyàwó bá ti wọlé rẹ̀ kí wọ́n wá ṣe wọ̀límà a sì ti sọ pé wọ̀límà tó ṣe kò sóúnjẹ tá a fi ṣe tí ọba mu lópin ìgbà tó bá ti jẹ́ halal tí ò jẹ́ ìwọ̀ lópin ìgbà tó bá ti jẹ́ halal tí ò jẹ́ ìwọ̀ haram sì ni ká wá sọ pé wọ̀límà táwa fẹ́ ṣe yóò olówó lásán la pè ó àwọn òpó àwọn olóṣì olówó lásán la pè àpò àwọn tálákà ah burúkú nìyẹn o eléyìí tí ó kí wọ́n bá pè yàn kéèyàn dáhùn eléyìí tí ọ̀yẹ́ tó má pè yàn kéèyàn dáhùn torí ẹ̀ àwọn èèyàn ńlá àwọn ẹni ọlọ́lá àwọn ẹni tó sọ wípé ọlọ́wọ́n bá bùkún wọ́n sì lówó kò sí ní tó burú káwa náà bá wọn dá sí ká bá ọkọ ìyàwó ká bá dá sí pẹ̀lú wípé ká bá gbé oúnjẹ yẹn ká ṣe oúnjẹ fún un wọn fi lè há fáwọn èèyàn wọ́n má ti jẹ́ pé wàhálà owó tó wọn fi ṣe wọ̀límà iná ni ó tún máa bá ká tí òfin ní rójútu àti ṣe dáadáa pẹ̀lú ìyàwó rẹ̀ àbí gbèsè tí ó gorí rẹ̀ inú àmọ́ wọ́nà láti san lẹ́yìn ìgbà tó bá parí wàlímà eléyìí tó túmọ̀ sí wípé ọ̀tọ̀ ó sì dáa púpọ̀ fáwọn ẹni tọ́lọ́run bá bá bùkún káwọn jẹ́ pé wọ́n ń ṣèrànlọ́wọ́ fáwọn ọmọ tí ń ṣègbéyàwó ẹni tí wọ́n fi ṣe wàlímà ká ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú oúnjẹ tí wọ́n fi ṣe wàlímà ọ̀nbẹ́nu tó dáa àwọn aṣíwájú fẹ́sìn ọ̀n bẹ nínú nǹkan tó yẹ kí a tún mú mọ́ iṣẹ́ wa wípé ọmọ tó bá fẹ́ fẹ́yàwó kọ́ máa mìkà kọ́ máa fòyà ẹni tí ó fi kọ́ àwọn èèyàn lẹ́nu jọ tí ó fi ṣe wàlímà lẹ́yìn ìgbà tó bá sì gbéyàwó tán àwọn bá gbé lọ́nà tó fi jẹ́ pé dáadọ́ pọ̀ aburú yóò dínkù jọjọ láwùjọ wa nítorí pé lómìnira tó lè fi ìlówó tí ń fi ṣe wàlímà ṣèkẹ́wọ́ tọ́pọ̀lọpọ̀ ó fi lọ́ọ́ máa ṣe zina fẹ́yàwó rẹ lọ́nà tó dáa pẹ̀lú ògo ọlọ́run àwọn ọ̀bọ̀ ṣe wàlímà á ràn ọ́ lọ pẹ̀lú tó fi ṣe wàlímà má mìkan má fòyà àwọn ràn ọ́ lọ pẹ̀lú léyìn. sábà wá pè wá pípé àpèyìn o pípé kẹ́ ẹ wá síbi oúnjẹ àpèjẹ pa àṣegbéyàwó kí ni ìdájọ́ ká dá wọn lò ọ̀ràn àyàn ni ká dá wọn lò ọ̀ràn àyàn ni ká dá wọn lò ṣùgbọ́n tó bá ṣe pé tó pè wá bá jẹ́ mùsùlùmí o ìgbà náà lọ́jọ́ ọ̀ràn yẹn pé ká dá lò tó sì sọ pé ìwọ lágbájá ọmọ lágbájá mo pè ọ́ ọ̀họ́ ó ti ṣàfihàn pé ìwọ ló ń pè ó sì jẹ́ mùsùlùmí ló pè ọ́ tó sì jẹ́ pé wàlímà tó pè ọ́ fún ìjọ àkọ́kọ́ nù torí tó bá rí pé wàlímà àṣẹǹṣe tún ṣe ni tí wọ́n ṣe lónìí wọ́n ṣe lọ́la wọ́n tún ṣe lọ́tùla tọ́ tó bá rí pé ìjọ àkọ́kọ́ ló pè ọ́ ọ̀ràn yẹn ni kò dáhùn a ti rí i pé wọ́n tún ṣe lónìí wọ́n tún ṣe lọ́la wọ́n tún ṣe lọ́túnla kì sọ̀rọ̀ yẹn ní kíkọ́ dáhùn lónìí o lè lọ lọ́la o lè lọ lọ́túnla lópin ìgbà tí wọn náà bá nídìíwọ́ kankan tí ó sì sí pé wọ́n ń ṣèbàjẹ́ kan bẹ́ẹ̀ tí wò ní lè yí padà kò sí pé wáyà wọ́n ti pe àwọn bàbá onígàgà wọ́n ti pe àwọn oníyàálù àwọn gbogbo wọn wà dàlú bólẹ̀ àwọn ọkùnrin ọmọ ajé wọn òsì sínú pé wọ́n mutí ńbẹ̀ òsì sínú pé wọ́n ṣèlégbé ńbẹ̀ tó bá ti jẹ́ báyẹn kò sí tó burú pé kọ́ dáhùn àmọ́ tó bá yẹ pé aburú bá ń bẹ́ ńbẹ̀ tó ṣe pé ìwọ ò ní lè kọ́ fún wọn ìwọ náà kan nínú ẹni tí ó jókòó nídìí aburú ni wọ́n gbọ́dọ̀ lọ Abu Hurayra radiyallahu anhu ọgbà ìgbà anabi وإن كان مفطرا فليطعم أخرجه مسلم أنا بني جماعة بني كان يو لا تواجه نبي وليمة قد داون يعني قوانا يعني قد داون تباسي قوما الصيام tọ́n kẹnu rósẹ́sì fọlọ́n lọ́jọ́ náà pẹ̀lú ìsọ́lì ṣàdúà fún wa ṣàdúà fẹ́ni tí ó pè ọ́ ọlọ́bẹ̀ ó sì ṣàdúà láì jẹun wọ̀nyí kánà muftiran tọ́ọ̀bà jẹ́ni tí ń sọ sùyàm pẹ̀lú yọpọ̀ àm jẹun níbẹ̀ eléyìí túmọ̀ sí pé yéé ṣe pọ́n kanu ló sẹ̀sìn fọlọ́ tó o bá lọ síbi wàlímà ìwọ náà jẹun tẹ́ máa fún ẹ lóúnjẹ wàá jẹ yéé ṣe pọ́n sọ pé gbóúnjẹ yín kò wọ́n àjò wá kí wọ́n lọ wá sí tẹ́bí bí oúnjẹ àpèjẹ náà wọ́n pè ọ́ sí. téèyàn bá wa lọ sí wàlímà kí ni nǹkan téèyàn sọ tí wọ́n bá pè yàn téèyàn dáhùn báwo lẹ ti ṣe ṣàdúrà fún wọn nígbà tẹ́ bá jẹun tán ẹ ṣàdúrà fún wọn irú àdúrà tí Ànábì sallallahu alaihi wa sallam tó máa ń ṣe ẹni tó bá pè é lọ síbi wàlíìmà àbí ẹni tó bá pè é láti pé kó wá jẹun lọ́dọ̀ òun. àpèjúwe àwọn àdúrà yìí ó náà ní allahumma barik lahum fima razaqtahum waghfir lahum warhamhum alimami muslim ló gbélé ìjáde bí wọn lọ́n fi bùkún sí tó fi rọ̀ wọ́n lọ́rọ̀ orí jìn wọ́n kẹ́ wọn. àpèjúwe mi allahumma at'im man at'amani wasqi man saqani akhrajahu muslim wọ́lọ́ gbogbo ẹni tó fún mi lóúnjẹ jẹ fún lóúnjẹ jẹ gbogbo ẹni tó fún mi ní omi mu fóònù náà lómi mu àlèmá muslim ló gbé léyìí náà jáde àpèjúwe mi aftara indakum as-sa'imun wa akala ta'amakum al-abrar wa sallat alaykum al-mala'ika akhrajahu abu dawud wa ibn majah. bisanadin sahih anabi sallallahu alayhi wa sallam àdúrà orísìmí yìí ọ̀nà ìtumọ̀ rẹ̀ ní pé àwọn olùkẹ́nu rọ́sẹ̀sẹ̀ fọlọ́n tí wọ́n ń ṣe siyam ẹ máa rí wọn sínú lọ́dọ̀ yín ẹ sì máa rí àwọn ẹni rẹ̀ jẹ oúnjẹ yín àwọn màláíkà sì máa ṣàdúrà fún yín Abu Dawud àti Ibn Majah ló gbé jáde gbọ̀nà tó fẹsẹ̀ rìn lọ. tọ́ à ń fẹ́ pé tí ọkọ ìyàwó tí ìyàwó bá ti wọlé rẹ ìyàwó wọlé rẹ lónìí tó bá ti di ní àárọ̀ ọjọ́ kejì lẹ́yìn ìgbà tí ìyàwó ti wọlé rẹ kọ́ ọ lọ bá àwọn mọ̀lẹ́bí rẹ àwọn mọ̀lẹ́bí rẹ tó jẹ́ pé wọ́n wá bọ̀ kópa nínú nǹkan ìdùnnú yìí kọjá pé wọ́n lọ́wọ́ kọ́ lọ bá wọn kọ́ sálámà sí wọn kó o sì ṣàdúrà fún wọn a sì ń fẹ́ fáwọn mọ̀lẹ́bí náà kẹ́yìn náà fẹ̀mí àti ọ̀yàyà kẹ́ fi pàdé rẹ̀ kẹ́yìn náà sálámà sí kẹ́ sì ṣàdúrà fún. níta fẹ́ òun náà ni pé kéèyàn jẹ nínú oúnjẹ wọ̀límà kì í sọ̀ràn àyàn. lápá jùlọ tó bá ti pẹ́ ni tí wọ́n pè ó ń sin lọ́hùn pẹ̀lú kíkẹ́nuró fún lọ́hùn ní ọjọ́ yìí. tó bá sì jẹ́ pé sùyàmù tí wọ́n ń ṣe ọ̀ràn àyàn ni bí ẹni tó ṣe pé wọ́n ń san gbèsè kankan nínú Ramadan àbí ó ti ẹ̀jẹ̀ pé sòyàmù ìlérí tó ṣe fọ́lọ̀ ń pòun ó ṣe ni àbí kó ti ẹ̀jẹ̀ ìtaràn kàfàrà tó bá jẹ́ ọ̀ràn yẹn inú sòyàmù tó ń ṣe ọ̀ lọ ọ̀ lọ síbi oúnjẹ tó ń pè ọ́ wá jẹun wàá wá ṣàdúrà fún wa kó tó di pọ̀ pẹ̀yìn làkúńbẹ̀ láì jẹun tó bá yẹ pé sùnyàmù tó ń ṣe ìkẹnuró tó ń ṣe ti náfìlà ni tẹ́ bá wá pè ọ́ ike kò wá síbi oúnjẹ àpèjẹ pé wọ́n gbéyàwó à ń fẹ́ ike kò já nítorí kó lè bá a dùn mùsùlùmí tó ṣègbéyàwó tó pè ọ́ kó lè bá a dùn nínú kó lè bá a dùn nínú kó lè bá a jẹ́ kí ìdùnnú kó wọnú ọkàn rẹ̀ gbogbo ìgbà tí mùsùlùmí tó bá wọ àárín àwọn èèyàn kan níbi tí wọ́n ti jókòó má wọlé jókòó sáàárín wọn ṣáájú kó tó sálámà sí wọn má wọlé jókòó sáàárín wọn ṣáájú kó tó sálámà sí wọn tó bá sì ti wọ àárín wọn tán má gbẹ́ni kankan dìde o ìwọ lè bá jókòó láàyè rẹ̀ ibi táyè bá kù sí ibẹ̀ ni kò jókòó sí o ibi táyè bá kù sí ibẹ̀ ni kò jókòó sí o ètò sì dáa ní àyè téèyàn lè jókòó wọn náà láàyè ibi tó bá kàngùn sí àlùkìbìlà tẹ́bá wá fẹ́ dìde jáde kúrò láàrin àwọn èèyàn tẹ́ ti wá ẹ tún sálámà sí wọn asalaamu alaykum gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sálámà nígbà tẹ́ wọlé sí wọn láàrin tẹ́bá ti máa pé bí wọlé màtí ti pè yín yìí aburú bẹ́ẹ̀nbẹ́ o wọ́n máa ṣe pálapàla rán darandan kátàkátà kan o eléyìí tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ tọ́tako súnà anábì sallallahu alayhi wa sallam àmọ́ ẹ ti mọ̀ pé pẹ̀lú ògùn ọlọ́run ẹ lè yí padà ẹ lè mú asòpin ọyẹ kẹ lọ kẹ sì yí nǹkan yẹn padà àmọ́ tẹ́ bá ti mọ̀ pé ẹni lè yí padà kì sọ̀rọ̀ yẹn lórí lọ tẹ́ ìgbà tẹ́ ẹ dé lẹ tó rí aburú yẹn ẹ gbìyànjú láti mú kaburú yẹn kú mbẹ tí ẹ bá wá lágbára láti yí padà ẹ ti mà tẹ́lẹ̀ náà ẹ mọ̀ pé wọ́n pe léré ẹ mọ̀ pé wọ́n pe olórin ẹ mọ̀ pé wọ́n máa lùlù ẹ mọ̀ pé wọ́n máa pọ́n tí ẹ mọ̀ pé wọ́n máa mutí ẹ fi débẹ̀ tẹ́ bá débẹ̀ tẹ́ wá bá pé a ah, kò sáyè fún kò sáyè fún àǹkọrin bì kò sáyè péléré ń bì kò sáàyè fún pa mutí amú kúkúrú amẹ́mú bí. tọ́ ẹ wàá rí yí padà àjẹpẹ́ ẹ̀kọ́ ń bẹ̀ o. àmọ́ tó bá jẹ́ pé wọ́n ń sọ fún yín pé ní ibi tá a wà yìí àwọn kan mutí o ibi tá a wà yìí o àwọn kan wọ́n lùlù tí wọ́n bá di wọ́n ń jó lọ́kùnrin lóbìnrin tí wọ́n lù pọ̀ mọ́ra wọn bí o. ẹ ń gbọ́ ni ẹ̀yin ò rí ẹ̀ ń gbọ́ ni ẹ̀ rí wọ́n sọ fún yín ni ẹ̀ rí tó bá wù yẹn dúró tó bá sì wù yẹn máa lọ ńgbà tẹ́ ẹ̀ ti rí tó wù yẹn dúró tó wù yín kẹ́ máa lọ. wàyí o lábẹ́ òfin ọlọ́run bá wa nínú ìgbésí ayé tá a wà. téèyàn bá ti ń jáde ńlé èèyàn máa rórí ṣiríṣi nǹkan pàápàá jùlọ nígbà táyé di bó ṣe dà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ìmúra wọn wọ́n ń wáyé lọ́nà tó takò tọ́lọ̀ wọ́n ń wáyé lọ́nà tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí ẹ̀yà àfàwọn tọ́lọ̀ wọn bá bá sànú ẹ rí i pé gbogbo tọ́lọ̀ ni wọ́n gbé pamọ́ òun náà ni wọ́n ti gbé jáde gbogbo tọ́lọ̀ wọn bá ẹlẹ́dàá wa ni wọ́n bà sírí òun náà ni wọ́n ti sí síta yàmàkà tẹ́nìkan bá wá jáde sẹ́kíngbà tó jáde yìí ó rí obìnrin kan obìnrin yìí ọwọ́ àwù ọfẹ́ mú rẹ̀ kí ni nǹkan náà rí sì ibn ọgbà ẹgbà wa kan wá látọ̀dọ̀ anábì muhammed sallallahu alayhi wa sallam ó lánàbì wa gan fúnra ara rẹ̀ ọ̀rọ̀ àmúrọ̀ àtẹ ó rí obìnrin kan ó rí obìnrin kan sọ àtẹmúrọ̀ àtẹhù zainab anábì bá báyàwó rẹ̀ zainab ìgbà tó wá bá anábì bá ọba súnmọ́ ìyàwó rẹ̀ ọba ṣe. ó wá jáde wá bá wọn sọ ha rẹ̀ faqal ó wá sọ pé innal mar'ata tuqbilu fi surati shaytan wa tudbiru fi surati shaytan fa idha abasara ahadukum imra'atan falyati ahla fa inna dhalika yaruddu ma fi nafsihi akhrajahu muslim. anábìnrin dájú obìnrin ìkọjú sí rẹ̀. akọjú sí rẹ̀ tó bá kọjú sí yàn ó máa ń kọjú sí yàn ní pẹ̀lú àwòrán àṣetán ìkọ̀yìn sí rẹ̀ tó bá kọ̀yìn sí yàn ó máa ń kọ̀yìn sí yàn ní pẹ̀lú àwòrán àṣetán torí náà tẹ́nìkan nínú yín tó bá rí obìnrin kan tóbìnrin yìí wàá mú un tó fẹ́ dàbí ìgbà tó fẹ́ mú ṣiṣẹ́ ìyàwó rẹ̀ ní kó lọ bá o nítorí tó bá lọ báyàwó rẹ̀ lílọ bá tó lọ báyàwó rẹ̀ yóò mú kí n tó fẹ́ máa rúwúyẹ́ lọ́kàn rẹ̀ kókó ń bẹ̀ àlèmá Muslim ló gbé jáde eléyìí fi hàn wá wípé oníkálukú nínú wa tó o bá ti tó yàwó fẹ́ fẹ́yàwó tó o bá ti lágbára láti fẹ́yàwó fẹ́yàwó àmọ́ wa dádì àmọ́ dágbé kò sínú tí Islam kọ́ wa o ìgbà tí èsì pàgùtàn bu ọ̀jẹ̀ tí èsì pọ̀ gbádùn èyí sì ṣe pé ọfọ lójú kọ́dà bọ́ ọfọ lójú nígbà tí èsì pé tọwọ́ rẹ bá kàn kankan kò ní mọ̀ kò ní mọ̀ pé léyìí sí Islam ó ó ó dínà gbogbo ìbàjẹ́ gbogbo ìranù gbogbo ìrégbè. ìgbà bá rí kan tó fi wá di ń déètì ara yín ẹ̀ wá ń lọ ṣe ranù ẹ̀ ń lọ ṣe régbè ẹ̀ ń lọ ẹ̀ ń ṣe Islam sọ nǹkan tó ṣe òun náà ní padà lọ sílé lọ àmọ́ ìyàwó náà ti játa ìyàwó ti di àbẹ́kàtù wọ́n ń bẹ lógúnmọ̀sọ̀ ìyàwó ti dábìjà wọ́n ń bẹ lógúnmọ̀sọ̀ ìyàwó ń bẹ lóníjà wọ́n ń bẹ lógúnmọ̀sọ̀ ìyàwó ń bẹ lóṣòdì tá lọ́ba lọ́ba. lọ́ba kó sànú wa ẹja gbìyànjú kájẹni tí yọmọ gbogbo tá à ń dọ́ ká fi ṣe àǹfààní ọ̀rọ̀ lóye bíi láti ń gbọ̀n tó dá náà ní kéèyàn máa fi ṣe wà wù kó tó di pé kóòdù wa báyìí bákan náà káwọ obìnrin ká sì jẹni tí ó gbìyànjú ká fìdí mọ́lẹ̀ ọkọ wa gẹ́gẹ́ bí tí wọ́n ti mẹ́nu bá fún wa ní ìparí torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà wọ́n pariwo pé tó ọkẹ́ ṣe báyìí ọkẹ́ ṣe báyìí ṣùgbọ́n àmójútó tí wọ́n náà ó sì kù díẹ̀ káàtó kọ́lọ́ba kí ó ṣàánú wa ibi báyìí ni a dúró sí ní alẹ́ tòní ẹjẹ́ pàdé àwọn olùwádìí àsìkò yìí ní ọ̀làkọ́lọ́sọ